Ah, eh, ọdẹ odùbí eh, yóò yà ẹ lẹ́nu eh, lọ́jọ́ ti tòní <laughs> ẹ wo lọ́jọ́ tòní ò ní agbára ẹ̀yin tó wà lórí adùn àṣà ìgbàwáṣẹ̀ ìgbàwáṣẹ̀ one ìgbàwáṣẹ̀ two nígbà tí ẹ kú àmójúbà bàbá wa Suleiman Ẹgbẹ̀jì ti ìlú Ògbómọ̀ṣọ́ abá ti wà lórí ètò ẹ wo <laughs> ó ní agbára lọ́jọ́ tòní àwa àbádélé <laughs> kátórí bàbá ọ̀nà jẹ́ àwa <laughs> àwa àwa nu inú igbó la wá tàbí rí bàbá àbá bàbá tí a bá ti jáwé tí a bá ti jégbò láti bá bàbá o eh, báwo ẹ ṣe wà tó bẹ́ẹ̀ náà ni bàbá jáwé bẹ́ẹ̀ náà ni wọ́n já egbò ọ̀la bá rẹ̀ ṣe àwa ti gbá gàdá nígbà ibi kíbi tá a bá ti bá àbá ẹbẹ̀ láti bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ ètò ẹ ká bá wa lọ́ọ̀fù prógráàmù ẹ má bá wa ṣíà rẹ̀ ẹ ká tún gbọ́ nǹkan tí bàbá wa tí wọ́n ní fún wa ní ọjọ́ ti tòní àbáwá Suleiman Ẹgbẹ̀jí ti gbogbo Ògbómọ̀ṣọ́ ẹ ní tilé ìtòkò bàbá fún àwọn tó ń wà fún ìgbà àkọ́kọ́ ẹ bá mi dárúkọ yín fún gbogbo Nàìjíríà lọ́jọ́ tòní. orúkọ mi ni Alhaji Dr. Suleiman Lawal ẹgbẹ̀jì gbogbo olú Ògbómọ̀ṣọ́ ẹ jẹ́ n tó ṣàlàyé ara mi lẹ́ẹ̀kan sí orúkọ mi ni Alhaji Dr. Suleiman Lawal ẹgbẹ̀jì of Ògbómọ̀ṣọ́ land hmm. mo kí gbogbo ẹ̀yin tẹ̀ ń wò wá lákòókò yìí pé akudédé àkókò yìí o hmm. mo kí yín ní kíkí ọlá àti ọlà àti àlàáfíà ọlọ́run kó máa bá gbogbo wa gbé hmm. iṣẹ́ kristẹni ni o iṣẹ́ mùsùlùmí ni o ìṣẹ̀lẹ̀sìn ìbílẹ̀ àbáláyé ni o òkìyìn o a kú oríire àkókò yìí o inú oṣù tá a wà yìí yóò sàn wá sówó yóò sàn wá sọmọ àti gbogbo àwọn tọ́lọ̀ ń fún lórí ọ̀fẹ́ ẹ̀yin ọmọ ìyá wa nínú ẹ̀sìn Islam tá à ń lé ń gbá àwẹ̀ yìí olúwa ò ní dùn wá ńlá dá o. àmín. ẹ̀yin tẹ́ jẹ́ kìrìsìtẹ́nì náà tí ọlọ́run ní kí àkókò yìí ó wa láyé ó wa láàyè wa olúwa ò ní dùn ẹ̀yin náà ńlá dá o. torí ẹlòmíì kìrìsìtẹ́nì ni ṣùgbọ́n gba mùsùlùmí sílé sẹ́rí hmm. bá ń jọ ń pín ládàá náà ni. bẹ́ẹ̀ni. kódà ẹni kírísítẹ́nì mi ìṣèdè òní ó jí àwọn tó bá jẹ́ muslim gbé ẹsẹ̀ ní jẹ́sà yìí ẹlòmíì ké kódà ẹni náà fẹ́ràn àti jẹun lóru ṣùgbọ́n yóò jí yóò ṣàdúrà lóru lọ́run ó gbàdúrà gbogbo wa o. àmín. lọ́run ó gbàdúrà gbogbo wa o. àmín. mo fi àsìkò yìí gbogbo wa pé àánú ọlọ́run ò ní fi wá lẹ̀ o. àmín. lẹ́ẹ̀kan sí ọkọ̀ tèmi alhaji dr suleiman lawal ẹgbẹ̀jì gbogbo olú Ògbómọ̀ṣọ́ àtilé àtòkò ó yé bàbá mi ní o hmm. àwa kéré sí i Hmm. torí ẹlòmíì lè máa wò pé ah, ẹni yí eyín mọ́kà ní lẹ́nu rẹ̀ yìí lẹ̀kẹ̀ lọ́wọ́ rẹ̀ yìí bó lọ́ a jẹ́ òye bàbá bàbá mi ni nígbà tí bàbá bàbá mi kú mẹ́ bàbá mi gbà kó tó di pé ọlọ́run ká dára pé kódà síwájú mi ká bọ́ bẹ́ẹ̀ kó tó di pé wá kàn mí. mo ṣe àkókò yìí gbàdúrà fún gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi náà gbogbo orí ọ̀fẹ́ tọ́lọ́run bá fún yín yálà torí wípé ah, oyè oyè ní jẹ́ aláṣẹ aláṣẹ ní jẹ́ ó hmm. fi àsìkò ìgbà aládùúgbò fún yín náà pé ẹ pẹ́ o ìmọ̀ pẹ́ sí pẹ́ àṣẹ ewé àpẹ orí gbogbo ọwọ́ pẹ́ láyé àṣẹ lórí ilẹ̀ tó lu ọlọ́run fi fún wa àṣẹ á sì gbó kùtàkùtà ewé àlùbókùtà lórí ká bá wọn gbó kùtàkùtà nílẹ̀ yìí. àṣẹ àṣẹ ẹ máa ṣàṣẹ gbogbo ẹyin tẹ́ ń wò wá. gbogbo yín ẹ dàgbà ẹ dògbó. àṣẹ àṣẹ. ewé tẹ́ ń pèlè ewé àlùbókùtà ń léwé sásàmùrà ń pèlè ewé alédọ́. tọ ọba ọba náà ni ìjòyè ìjòyè náà ni bí a ṣe ń sọ yìí pé ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ ni wá àwọn ẹgbẹ̀jì mi náà wà náà ta àyàn tó wà lábẹ́ wa hmm. tí Ọlọ́run ní kí àwọn ọmọ ṣàkóso olórí wọn hmm. ṣùgbọ́n ẹgbẹ̀jì tí a bá ti wá ẹgbẹ̀jì gbogbo òlú mi olórí olóògùn pátápátá ni bàbá mi jẹ hmm. ni wọ́n wá fèmí náà sí ẹ sì rí àtàwọn tó jẹ oyè abẹ́lé àtẹni tó jẹ oyè tó jura wọn lọ àtẹni ọjọba aládé àtẹni ọjọba baálẹ̀ ìmámù Ṣàfí lọ́dọ̀ àwọn àwọn onímọ̀ lárúbáwá Hmm. tí wọ́n jẹ́ onímọ̀ ẹ̀sìn alifakia eh, ni wọ́n tó jẹ́ ẹni tó gbọ́ àgbọ́yé ẹ̀sìn eh, àwọn àfa máa kì wọ́n wọ́n ní aráàsì wúna fìlẹ̀ ìlímì àwọn hmm. tí wọ́n kún lórí nínú mọ̀ nínú mọ̀ mùsùlùmí ọwọ́ akọrin kan Ìmámù Ṣàfi ni eh, kọ́lọ́hún Olódùmarè ọba wa ṣàlékún àánú fún wọn hmm. nípò tí wọ́n wà báyìí. wọ́n ní àlẹ́ àmírú àmírú wàláwọ̀ mọ́láka dárí ali alimu alimu walobi arufu lijai ali amiru amiru ali amiru amiru ọba ọba ni aláṣẹ aláṣẹ ni hmm. tá a bá fi hàn joyè baálẹ̀ àbọ̀jọba aládé àbó tiẹ̀ ìjà aláṣẹ re kọ̀rọ̀ yàrá rẹ wàlọ́mọ̀láka dáàrí kó jàpọ̀ jẹ́ pé ìwọ agbára rẹ ẹnu ilé rẹ nìkan lọ màláka lọ lágbára lórí lọ jọba lé lórí jẹ́pẹ̀ ní máàlìkì ní lágbára ni ọba ọlọ́run ni máàlìkì múlìkì ọba àwọn ọba lọ́lọ́run ṣùgbọ́n tó bá wá mú ẹnìkan tó fi jọba ẹlòmíì náà lè jọba inú ilé rẹ̀ wà láwọn mọ̀láka dáàrí kọjá pé inú ilé rẹ̀ ló lè darí tọ́jà pé àlàmírù bẹ̀ ni ọ́ aláṣẹ ẹ̀bẹ̀ ni ọ́ yọ iye alágbájá má lọ jà lónìí òde tó fẹ́ lọ́hùn ọ̀bọ̀dọ̀ lọ́bẹ̀ ìwọ náà pàṣẹ nu ẹ ọmọ mi fẹ́ ṣe kíní kan rárá ọ̀lọ́ skul yẹn mọ́ àtẹ́jì skul rẹ̀ ìwọ náà pàṣẹ nu ilé rẹ̀ náà nù aláṣẹ nìwọ náà ẹ ó wà ní àlẹ́ alimu alimu àáfà àáfà ni onímọ̀ onímọ̀ náà ni wọ́n lọ́bẹ̀ alif lè jáì kódà wọ́n jẹ́ pé alif bá ta ta nìwọ náà bá mọ̀ fọ ìwọ náà bá fi kọ́yìn àfa nìwọ náà hmm. irú àwa ilé àlè pera wa láàfa <laughs> nítorí pé ẹ ń ṣègùn bàbá tèmi hmm. èmi ẹ sì pera mi láàfa kankan hmm. ẹ pé mo kàn yà síbi ọ̀rọ̀ bàbá wa Imam safi safi yìí Ọlọ́run ó jẹ́ ká mọ̀ nínú Al-Qur'ani pé inna sa'yakum lashatta ṣẹta aránkálukú yín ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìtọrọ èmi lèmi ń ṣe ìsàfà hmm. gbọ́dọ̀ dọdọ mi tó máa retí kí n hàn tú fọ <laughs> eh, kí n ṣe gbàsà wo rárá o hmm. èmi náà máa bẹ Ọlọ́run màmá ṣàdúà hmm. kódà ọyẹ ẹlòmí lẹ́nu ní tí wọ́n bá lọ sí múra tàbí tí wọ́n bá lọ sí hajj ó ní ah, ah. ẹgbẹ̀jì ní Mẹ́kà ọ̀wá wo nǹkan ni ẹgbẹ̀jì ṣe babaláwo oyè inú ilé ni oyè ìlú ni oyè bàbá mi ni kèé sì so yọ ọjọ́ orí mọ́ láwọn ẹ̀gbọ́n kódà àwọn àbúrò bàbá mi bẹ láyé ṣùgbọ́n gbà wọn ọmọ ń pa rẹ̀ wọn ò sún bàbá wa oyè ọjọ́ orí kọ́ oyè ìmọ̀ ni Hmm. ó dàbí pé ká wípé wọ́n fẹ́ fìyàn jẹ dino faculty hmm. kó wá ka primary school is it, is it possible. rárá o kò ṣeéṣe kò ṣeéṣe ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ débẹ̀ ni hmm. ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ débẹ̀ ni ọ̀kan lè jẹ́ lecturer láì lọ school nǹkan kan lọ́kọ̀ọ́ tí wọ́n ní òfin máa lecture tó oyè èèmọ̀ ni oyè ẹ̀gbẹ̀jì ó yàtọ̀ sí oyè ẹ̀sìn mo gbìyànjú láti ṣàlàyé fún yín ni babaláwo ó yọ àlọ́tọ̀ oníṣègùn ó wà lọ́tọ̀ ó lè má ṣe oògùn kó jẹ́ kìrìsìtẹ́nì kó máa lọ ṣọ́ọ̀ṣì rẹ̀ kó máa pe Jésù kọ́ máa fi pàṣẹ rẹ̀ pé ọlọ́run o hmm. lè jẹ́ mùsùlùmí kọ́ máa lọ mọ́sálásí kọ́ máa lọ mọ́kà bó ti wọ̀ kó sì máa kó sì máa jáwé ọmọ wa gbòòrè kọ́ máa fi sọmọ ara yé lóore hmm. olóògùn lè jalagbára bẹ́ẹ̀ni ó lè jẹ́ ó lè jẹ́ ẹni tí ọmọ bíbọ̀ àṣírí ó lè hmm. jẹ́ ẹni tí ó yẹn bá gbá bùkátà làbí táyé yẹn bá bàjẹ́ tọ́lọ́wọ́ máa lò láti tún ibi tí ayé yẹn sí ẹ wá gbọ́ o ibi táwa ń lọ lónìí mo fẹ́ tara rẹ̀ wọlé ẹ dákun gbọ́ ẹ̀yin tẹ́ ń gbọ́ mi sínú oṣù yìí tá a mo fi bẹ̀ yín ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí èyí náà máa dáhùn rẹ̀ lọ́kàn yín hmm. ta ló lóògùn. Hmm. wọ́n ní ká máa dáhùn rẹ̀ lọ́kàn wa ta ló lóògùn. Hmm. ta ló lóògùn ta lóògùn ta ni. ẹgbẹ̀jì ló lóògùn. Ah, rárá o <laughs> nítorí báwọn oyè yẹn ṣe wà rí o ẹgbẹ̀jì ni nọ́mbà one. bẹ́ẹ̀ni àrọ̀nì nígbàkejì rẹ̀. àrọ̀nì gbọ́nra gbọ́nra jìgì oògùn. báwọn oyè ń ṣe wà nílẹ̀ Yorùbá nù eh, báyìí àwọn oyè ń ṣe wà nù àrọ̀nì ìnigbákejì ẹ̀gbẹ̀jì gbẹ̀jì nílẹ̀ Yorùbá ẹ̀gbẹ̀jì ni olóògùn ju àrọ̀nì lọ ah, Yorùbá tó máa fi dásà pé olóògùn ju àrọ̀nì lọ ẹ̀gbẹ̀jì náà wọ́n dọ́gbọ́n bá wí o mm, mm, mm. olóògùn ju àrọ̀nì lọ kò sí tó fi mí ṣe kí n wá bí o òwe Yorùbá ni wọ́n dàgbọ́ olóògùn ju àrọ̀nì lọ hmm. àmọ́ bí èèyàn bá wá pòwe lọ́dọ̀ àwọn bàbá wa pé olóògùn ju ẹ̀gbẹ̀jì lọ kò sí tó fi mí ṣe wọ́n wà sọ fún ọ pé wà o ọkọjá hmm. àyè rẹ o ṣé pé oyè ń wo èso oyè tí wọ́n bóyàn hmm òye ọlọ́run ọlọ́run fún wọn débẹ̀ hmm. tí a bá kó ibà fún àbá wa pé bó olóògùn jẹgbẹ̀jì lọ kò sí nǹkan tó ṣe àbá wa wà fún lẹ́sìn pé ẹ wá o ẹgbẹ̀jì ń fún olóògùn arẹmọ hmm. ìwọ ọmọ wípé inú òbí ni nínú hmm. bá bíbọ́ lọ́nà bára kọ́ bá nǹkan jẹ́ oògùn tó lè pamọ́ ń bẹ lọ́wọ́ rẹ̀ kò pa ni tẹlomi ìfọ àwọn ẹgbẹjẹ olóògùn kà rárá o ìgbẹjẹ aláwòye ni o <laughs> bàbá tiwa kì í ṣe ka o lẹ́yìn o torí ìgbà míì wà bó olóòṣògùn ilẹ̀ Yorùbá ọmọ hmm. ajiwọ́ ó béèrè yóò béèrè gbogbo ẹ̀yin tẹ́jẹ́ kìrìsìtẹ́nì àti mùsùlùmí ọlọ́run ní jẹ́ yóò béèrè ọlọ́run yín lọ́wọ́ yín pé ta lọ lọ́run rẹ. àmì àmì àmì àmì àmì àṣẹ. bó ṣe lọ tó ta lọ lọ́run rẹ. ta lọ lọ́run rẹ. ẹ̀rí pé wọ́n fọ ọlọ́run yọ̀ọ́nù. Hmm. tó ṣe lọ mọ́sálásí tó pé tẹ̀síwá gbogbo àti ta wá lọ lọ́run rẹ. Hmm. wọ́n fi yọ̀ọ́nù. nígbà wọn bá fi oògùn yọ olóògùn. Ah. yóò gbẹ́ra gidi oògùn. ọlọ́run ló mọ̀ rè wà pẹ̀lú gbogbo wa. àmín àmín àmín àmín. ọ̀rọ̀ tí mo wá béèrè ni pé ta ló lóògùn. ta ló lóògùn. ọlọ́run ló lóògùn. ọlọ́run ló lóògùn. ẹ pé sáwò. ẹ sáwò tó lọ́lọ́ òní sọ̀kalẹ̀ láti wá sóògùn fún wa. ọlọ́run ló lóògùn. Hmm. Hmm. ìdí rèé o gbogbo tí èèyàn ẹni tí tẹ́ fi ṣe oògùn. bẹ́ẹ̀ni. ọlọ́run ló ní. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ewé àtegbò. ọlọ́run ló dáa. ọlọ́run ló dáa. Hmm. ó sì rọ òjò kan ṣoṣo sí. bẹ́ẹ̀ni. ẹ̀yin náà ẹ máa dáhùn tí n bá ti ń kọjú ojú ọ̀nà ẹ máa fún mi lé sí o ẹni tó bá yẹ pé ọba lòun lo lóògùn kó jáde wá kó wá sọ fún mi. kó jáde wá wípé òun ló ń lóògùn. Hmm. bí bàbá tèmi ṣe fi kọ́ mi lèmi ń sọ òun o hmm. ẹ já gbé ọ̀rọ̀ ẹ̀sìn lẹ̀ ọlọ́run ló lóògùn ọlọ́run ló déwé òun ló dégbò ó wá tó dá èèyàn hmm. èèyàn ló dá kẹ́yìn ó wá dá ìmọ̀ fún tí ó fi mọ̀ pé ewé yìí ó kọ tí jẹ́rè orúkọ tó ń jẹ́ ni èyí ẹ̀ mọ̀ fi sóúnjẹ ni. Hmm. èyí èwòsàn ara lẹ́ẹ̀ máa fi ṣe lẹ́ẹ̀ máa fi ṣe èso eléyìí ṣe jẹ e, àwọn èso igi kan wà tí ò ṣe jẹ èso igi kan wà tí ò ṣe jẹ. Ah, ó wà o ó yẹ pé àmọ́ egun tùràrí ni hmm. bí èèyàn bá ní akọ ògbúrẹ́ fẹ́ pè ní wèrè bàbá mi ò fi fẹ́ tùràrí fún. tí wọ́n fi fi tùràrí fún. ṣe ni ó sùn lọ èso igi lásán ni. èso igi lásán ni. yóò sì gbádùn hmm. àbáwọn tó ti máa ń lo drug tí ó ti wá pa ọpọlọ wọn lára là fi ṣe bàbá mi fi ṣe tùràrí wọn. tùràrí fún wọn. a kì í jẹ èso rẹ̀ Hmm. ẹ lè jẹ èso bẹ́pẹ bẹ́ẹ̀ni ẹ lè jẹ èso mángòrò bẹ́ẹ̀ni a lè jẹ kaṣú bí kaṣú táwọn táwọn lábẹ́ rẹ̀ yìí àwọn èso kìkẹ́wà tí o ṣe jẹ hmm. àwọn èpo kìkẹ́wà tí o ṣe lò fóògùn jíjẹ hmm. àyàfi kọ́ lọ àwọn ìgbésẹ̀ kan bóyá kẹ́ ẹ sún ná kẹ́ ẹ jó kó tó ṣe jẹ bí èpogi ọ̀bọ̀ èpogi ọ̀bọ̀ wọ́n tún pè ní èpogi ẹ̀rún ọ̀kànkàn náà tí èèyàn bá lọ mú èpogi ẹ̀rún tó bá dà sínú omi tí èèyàn bá mú wàhálà ni wàhálà ni. wọ́n sọ pé àjẹ́ ìjẹ́ ìfọ̀ ọ̀bọ̀ bẹ́ẹ̀ yẹn tí èsì àjẹ́ náà bá jẹ́ yóò kú. yóò kú. ó wà hmm. toxic ó ní toxin nu. Hmm. igi kan náà bẹ̀rẹ̀ pé ní ọ̀rọ̀ adẹ́tẹ̀. ọ̀rọ̀ adẹ́tẹ̀. oje rẹ̀ yẹn náà poison hmm. nínú ara. so ìkànnì yẹn kàn lè lo external use only. tí ẹ bá fẹ́ lò gẹ́gẹ́ bí téèyàn ó lò sí ní ọ̀là òkùnkà tí ó kun. tí ó kun àbí ẹ ti ṣe kó tó pẹ́ lè lò. ni àwọn poison egbò rẹ̀ náà. egbò ẹrun egbò hmm. egbò ọ̀bọ̀ egbò rẹ̀ náà poison ni. Hmm. àwọn bàbá wa ń jọ tí a máa ń lò fún àlera ọkùnrin ọkùnrin tí torẹ́ lómi wà tí ò lè ṣe rí. Hmm. tí ò lè ṣe tí kìíní rẹ̀ ò gbé rírí. àwọn kan tí máa ń fà pọ̀ ẹlòmíì ò lè jọ wọ àwọn àgbà àwọn màmá mi tó láyé màmá gbókóńjọ mọ̀ mi tí òfin ní ṣe rere láyé rẹ̀ kò ní bímọ á bí ni kò ní bíyàn bàbá ah, ah. ẹlòmíì wà sọ pé nígbà tí ìyá rẹ̀ ń gbé lọ́wọ́ ìyá rẹ̀ fi àìmọ̀kan àtàìbìkítà omi ọyàn ọkàn sí ojú ara rẹ̀ tómi ọyàn bá kán sójú ara ọkùnrin nígbà kékeré hmm. tó bá dàgbà kò ní lè súnmọ́ obìnrin. kò ní lè súnmọ́ obìnrin. bàbá mi ló sọ fún mi bẹ́ẹ̀. ah tó dẹ̀ rí bẹ́ẹ̀. ó ṣe rí ah ọ̀jọ̀gbọ́n òní sọ̀rọ̀ kẹ̀mọ́ bàbẹ́ ìmọ̀ sọ̀rọ̀ ìmọ̀ mùsàfin nìsín hmm. àwọn ọ̀jọ̀gbọ́n ti àwọn ládùbáwá nu àwọn ọ̀jọ̀gbọ́n ti Yorùbá náà ń bẹ ẹni bá ti sọ pé ẹnu bàbá òun rùn ó tara rẹ̀ jẹ ni. ó tara rẹ̀ ni bàbá lápèjúwe nísìn hmm. wọ́n mú ẹ̀sìn wá fún wa bẹ́ẹ̀ni ẹ̀sìn méjèèjì tá à ń ṣe ní nàìjíríà nísìn bẹ́ẹ̀ni àpapọ̀ jùlọ áfíríkà hmm. wọ́n mú wá fún wa ni ẹ̀sìn lárúbáwá ẹ̀sìn kìrìsìtẹ́nì wọ́n mú wá fún wa ni àwọn bàbá wa wọ́n látàwọn àsìkò kan tí wọ́n mọ̀ pé irú nǹkan bá ń bẹ. Hmm. tọ báwo lẹ́sìn wá sọ fún mi pé tọ bàbá rẹ o má gbọ́ tiẹ̀ o n tó ń mọ̀ tí ń ṣe tẹ́lẹ̀ náà o ìṣekúṣe ni o akànlẹ̀ ahmed káàdọ́sì wàá wo tó bá kú díẹ̀ káàtó ń bi tí tí ọba kùrẹ́ káàtó lówó tí ọba gbà yé ìsinmi kọ̀pátì. kọ̀pátì. ìtọ́fọ́ wa wúlò ń bẹ̀. dìímú. dìímú sisi méje bọ ni mò ń ké fáwọn èèyàn wa. Hmm. ìwọ tí bàbá rẹ jẹ babaláwo tàbí olóòṣà. Hmm. ìwọ dẹ̀ jẹ díkìn ṣọ́ọ̀ṣì tàbí kọ́ já àfa àbí mùkádàmù kan súnmọ́ bàbá rẹ o o lè má hmm. ba ṣe òòṣà tí ń ṣe. tó ń ṣe. tó bá mọ oògùn inú. gbà lọ́wọ́ rẹ̀. tó bá mọ oògùn inú fífọ́. gbà lọ́wọ́ rẹ̀. tó bá mọ àwúre tó jẹ́. béèrè gbà lọ́wọ́ rẹ̀ bàbá tó bí èmi tá a bá jọ lọ sí oko ọdẹ tá a máa ń bọ̀ hmm. tójò bá ń rọ̀ hmm. mo fọlọ́ múra sí òjò ò ní pa wá ní eh? ìsàwádà wàá bẹ̀rẹ̀ máa tẹ ojú ẹsẹ̀ mọ́lẹ̀ òjò ò ní pa wá o. tójò bá ń rọ̀. òjò ò ní pa wá o. <laughs> bá mi sì ní àdó kan mo ti sọ rí ó ti pẹ́ hmm. yóò tó bí thirty years mo sọ̀rọ̀ yẹn. àdó. àdó kan ni àdó yẹn ìgbà tí mò ń sọ̀rọ̀ yìí torí mi náà wà lára àwọn tó àtòrá MTN number ní Àbújá ni àti United United eh, line ọjọ́ dé ni. Hmm. mo wà lábùjá ńgbà yẹn mo máa ń lọ sábùjá dáadáa ńgbà náà nígbà náà lọ́hùn kò tí ì dáàdì mi ò lo fóònù sójú kúrò láyé wọn ò lo fóònù wọn kò sì ti jẹ fóònù nígbà hmm. yẹn ńgbà ọ̀ya tèmi gan fẹ́ lo fóònù kí ni mo kọ́kọ́ lọ ra sẹ́lúlà. bẹ́ẹ̀ni sẹ́lúlà. nígbà yàrá ara hmm. kan láàrin eria fún báyìí <laughs> nígbà náà lọ ló kún mọ̀ sọ́wọ́ lójú ẹ tó ní fún. tó ní e ẹ̀yin alágbára ẹ̀yin alágbára lẹ́nu ló gbà wọn. ọlọ́run alágbára láìláì lọ́wà nígbà náà lọ́hùn Hmm. èmi èmi náà èmi ò ní wọ́n rà fún mi gbà yẹn ni àwọn tó fẹ́ bá mi sọ̀rọ̀ hmm. ọlọ́ngbọ́n rà fún mi gbà yẹn ni ìlú owó mo ní ti fi rà ẹgbẹ́ bá rí mi ní sẹ́yìn rẹ̀ pé mo lóyìn lówó hmm. mo kàn ráàánú gbà ni àwọn èèyàn ló máa ń bù mí ní nǹkan ṣùgbọ́n mo ní ọlọ́run lọ́dọ̀ lọ́dọ̀ bẹ́ẹ̀ wáyé ti ní ọlọ́run lọ́dọ̀ bohun gbogbo ló ní ló ti ní tó sì ní tẹ́lọ́rùn pẹ̀lú ẹ̀ àdó tí mo ń sọ yìí bẹ́ẹ̀ ni láti mi ó fún mi lọ́kàn kódà àwọn Hmm. tí ẹ bá ti wọ́n tẹ ara yín bá ti ṣe gírì báyìí. bẹ́ẹ̀ni tẹ bá ti má dùn báyìí. tẹ bá ti fi sétí. ẹ mọ̀ ẹ̀gbọ́n tí ẹ bá mi bá ń sọ. <laughs> bẹ́ẹ̀ni tẹ bá ti mú tiwọn náà tẹ bá fi bá mi sọ̀rọ̀ tẹ bá ti sọ pé àgbélégbọn ta gbọn. Hmm. àgbọn náà mọ̀ ti mọ̀ àwọn náà ti mọ̀ lọ́hùn. lílé lọ́hùn. ní wọ́n sì mú tí ò sí táwọn bá gbé àlè torí bàbá mi ọlọ́run ṣàánú bàbá mi púpọ̀ hmm. tá bá gbé àìsàn kan wá àrùn kan wá sọ́dọ̀ dáàdi wa ọ̀tọ̀ lé ọ̀tọ̀ lé gbòógì tí wọ́n tún lò fún. Hmm. so la fi máa ń pè wọ́n kò sí sí hmm. fóònù. tó hmm. tó náà kọ́ ni pé ẹ wá wúrú ọgbọ́n tọ́lọ̀ fún bàbá wa báwọn. nígbà yẹn. kémi ọwọ́ a máa dùn tí wọ́n sẹ́mi kíkí nìyẹn waste bó ṣe ṣẹlẹ̀ ń dìlé kálukú lọ náà nu ẹlòmíwà dìlé wọn wọn ṣe olóògbé ọdẹ ni wọn. bàbá sẹ́rù àdóhun ti wà dìsìn tó wà lọ́wọ́ yín dìsìn. <laughs> mo ní bàbá mi lọ́mọ ṣùgbọ́n ó ṣàlàyé ẹ̀ fún mi ṣé ẹ wá mọ̀ pé èmi kí mọ̀ mọ́ bàbá mi lọ́mọ. ẹ ṣùgbọ́n ṣùgbọ́n yìí náà ni ebú yẹ máa fọ́ àlẹ́ ọ̀kan. ògbé lọ tẹ bá fẹ́ tẹ̀sí ẹ̀wò mo lè ṣe é fòye lọ kẹ̀kẹ́ tí ẹ̀ wo kẹ́ ẹ̀ pé yorùbá náà lágbára ọlọ́run ọ̀pẹ méjì ẹ̀yọkẹ́ náà ni. sẹ́yìn kí tá a bá bá develop Africa agbára Africa bẹ́ẹ̀ni òyìnbó ò ní yájú sí wa. ṣùgbọ́n àwọn òyìnbó jẹ́ ká mọ̀ pé ẹnu bàbá wa ń rùn ibi tí problem ti kọ́kọ́ wà nù kọ́ra tèmi pé kò jẹ́ tá à ń jẹ láyé john tèmi gbọ́njú èmi ò lẹ́nu tí láti pìtẹ́ púpọ̀ torí pé mo kéré lọ́jọ́ orí ṣùgbọ́n èmi náà bá díẹ̀ díẹ̀ ládùúgbò wa lógúnmọ̀ṣọ́ àwọn àwọn àwọn àdúgbò kan wà tí búkà ẹ̀kọ́ wà. búkà ẹ̀kọ́ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni búkà ẹ̀kọ́ yẹn ẹ̀kọ́ ilé èrí ni wọ́n ń ṣe mbẹ́ wọn ní yọ èrí pò mbẹ́. wọn ò ní sẹ́. kò lè mú yín diabetes torí èrí yẹn oògùn diabetes. ni èrí yẹn. bẹ́ẹ̀ ni èrí àgbàdo mo sọ bẹ́ẹ̀ fún bàbá mi àmọ́ fi gágun mu. Ah, ah. oògùn diabetes ni tí ó mú lọ yẹn yẹn. Hmm. èrí àgbàdo. èrí àgbàdo. tá a yọ dànù. káì káì káì. torí bọ́lá jù sí dé. àmọ̀sán ah, kan nù o. now àwọn àkàrà àwọn àkàrà kan wà mhm. tí ò sí mọ́ nísìnyí àkàrà ewo la làkàrà afúlẹ́. àkàrà afúlẹ́ yẹn ilá dẹ́mọ fi ń ṣe. ilá. bẹ́ẹ̀ ni hmm. wọ́n á lọ ilá mọ́ èrè ó dáa débi pé ẹ mọ̀ jẹ kọ́ lọ́ní tì. Ah! láìsọ jọjọ. ọjọ́ ah, tí a tọ̀sọ́ jọjọ hmm. ọjọjọ iṣu náà fi ń ṣe ewùrà. bẹ́ẹ̀ ni ewùrà ni. àkàrà afúlẹ́ àwọn tó bá mọ̀ ilá ni wọ́n lọ̀ mọ́ àwọn àgbàlagbà tó ti dàgbà tẹ̀tẹ̀ fẹ́yàwó kéke ọ̀jọ̀jọ̀ ni wọ́n mọ̀ fi jẹ̀kọ hmm. àyàn fẹ́lẹ́ àkàrà àkàrà fẹ́lẹ́ wọ́n mọ̀ fi jẹ̀kọ wọ́n bá di lálẹ́ báyìí wọ́n lè sọkọ ìyàwó wọn dáadáa so bẹ́ẹ̀ bámbámbámbám bẹ́ẹ̀ la alákàrà sẹ̀kẹ́. àkàrà sẹ̀kẹ́. anisẹ̀kẹ́. anisẹ̀kẹ́. àlùbọ́sà tí o àlùbọ́sà eléwé tó green yẹn ni wọ́n fi ṣe sẹ̀kẹ́ ló hmm. wà green dáadáa hmm. a ní àkàrà tọwọ́ bọ́po. tọwọ́ bọ́po. tábà ṣiṣẹ́ táwọn epo pa wọ́n dà sí. sẹ́tìrì hmm. báwọn so àwọn àkàrà ta ní ní a ní róbó. bẹ́ẹ̀ ni róbó tá a máa fi mú kọ. bẹ́ẹ̀ ni sótó náà kọ́ ni a ní atunu àkàràkà mẹ́ta ń pè látunu. atunu èkejì orobo ó dáa débi pé. ah ǹjẹ́ wọn náà mọ ogun kan tán kàkà lẹ̀ sọ ọmọ. ẹlòmíràn ọmọ sàkádà. <laughs> sàkádà. gbogbo àwọn ọgbọ́n Yorùbá tó lọ́n fún àwọn bàbá wa nù tí wọ́n sì fi láyé lò hmm. hmm. ní ìsìn ọmọ bá ti gbé ní ìsìn èyí tí wọ́n fi máa fún ọmọ ní ìmumu. ìmumu. tàbí tí wọ́n fún ọmọ ní àgbáyún. Hmm. súùtì ni wọ́n rà fún ọmọ ní ìsìn. súùtì. àti bisikíìtì. so bó o la ìsàjòjò ṣe ní wọlé ayé. wọlé wá tí ò sì sí hmm. níbẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó náà kọ́ ni wípé ẹ̀yin èèyàn wa ẹ̀ẹ́dẹ́gbẹ̀jà torí àwíjàjẹ́ kí tọ́ tọ́lẹ́nu ẹ̀jẹ̀ apadà sílé ọlọ́run hmm. lóògùn ọlọ́run ló lóògùn. ọlọ́run ló ìdí tẹ́sí mọ̀ pé ọlọ́run ló lóògùn rèé o. Hmm, iṣu tá à ń jẹun. bẹ́ẹ̀ ni. egbògi. ìwọ tán ni ọmọ lò kan dúdú tí wọn náà ti rò pé nǹkan tó tọ́ ni wọ́n sọ. ọlọ́run ló lóògùn bẹ́ẹ̀ bá ti jẹ iṣu àbò jiyán ó ti jẹ oògùn. iṣu ní ewé ó sì légbò ó sì légbò ó sì léèso bó ṣe wà náà nu ewé hmm. iṣu oògùn ni. bẹ́ẹ̀ni. ẹ̀gẹ́ iṣu rẹ̀ ni ẹ̀gẹ́. bẹ́ẹ̀ni ìyá ń jẹlẹgẹ hmm. egbò rẹ̀ ni ó léegi. bẹ́ẹ̀ni ó rẹ léwé. ó sì léwé ó sì léso. Hmm. báńbáńbáń ni àwọn èso àwọn kìkà ọ̀tẹ̀ pé èso wọn ló wúlò fún wa ní jíjẹ. ọ̀tẹ̀ pé ẹ máa wo bàbá mi lọ sọ̀rọ̀ kan fún mi tí mo fi sọ owó sí ẹ má pé à ń pẹ́ńpẹ́ o. rárá àpẹ́ bàbá ìmọ̀ náà ni. nísìnyí bàbá mi jẹ́ kí n mọ̀ pé àsìkò kaṣú lẹ̀ Yorùbá àrùn tí máa ń ṣe àwọn èèyàn kaṣú ló lè wò àrùn tó ń ṣe àwọn èèyàn kaṣú ló lè wò ó. Hmm. tó bá dásìkò òjò àwọn èso bí bá ti wà àsìkò tí àgbálùmọ̀ bá wà àrùn tí máa ń ṣèyàn gbàdá àgbálùmọ̀ ló lè wò. Hmm. tó bá dé àsìkò mango àwọn àìsàn tó ṣeéṣe kó wọlé sí ìyàn látẹ̀ máa ń jẹ èso igi tó bá wà láì environment ẹ̀ bá wà lásìkò yẹn ìní Ọlọ́run dá láti hmm. tako àjàkálẹ̀ àìsàn tí máa ń bẹ́ẹ̀ gbà náà tó bá bẹ́ẹ̀ gbà yẹn kódà mu èso rẹ̀ ìwọ pa èpo rẹ̀ ìwọ sí ìbàbá wú tó bá wú mìíràn tí ń ṣàgbà ṣe gbogbo ọmọdé tí ṣàgbà ẹ wò ó gbà náà e, e, e, egbògi kan tí igi kan tó ń pè ní kasia. ẹ kasia ẹkẹ ìbò bẹ́ẹ̀ ni hmm. àsìkò ní oṣù hmm. àsìkò ibà máa pọ̀ tẹ ẹ bá hmm. ti bẹ̀rẹ̀ sí gbo ewé kasia mu tẹ ẹ bá lọ wo ewé òrúwọ ewé òrúwọ ní oṣù gbà náà èèpo igi rẹ̀ wúlò àti ewé rẹ̀ fún bà ẹ já padà sílé ọlọ́run lóògùn ó ti ṣoògùn fún wa. ìwá ṣe pé ńgbà tẹ bá rán ó dè tẹ fóun dè dùn ní à ó ti o ti ṣe o ti di nǹkan míì iná lọ́wọ́ ọlọ́run òróró ọba tó jẹ́ pé òun lo lóògùn báwo ló sì ó sì ní kọ̀sá ìsàn kan tí ò lóògùn lóògùn ànábì gan sọ fún wa sẹ́nu lọ́la àlẹ́ sàlẹ̀ wà sẹ́nà ànábì ní wàkúlù dé ayé wà láwùdà wà gbogbo àrùn pátá ló lóògùn àyàfo gbó nìkan téèyàn bá darúgbó téèyàn bá ti darúgbó kò sóògùn ọ̀sánù tí ò lóògùn ọlọ́run ò sí ògùn ọlọ́run fẹ́ràn wa kó tó dá ìsàn àtúnṣe lọ́kọ́kọ́ dá solution ó sì jẹ́nu ni ẹ wá já padà síbi tá ń lọ gan ń lọ lọ́jọ́ ti tò ní àǹfààní fún àwọn èèyàn ẹ mú báírò kì í ṣe wípé wàá tún wá máa pè lẹ́yìn ètò wàá máa ní ẹ̀ bàbá ẹ dákun ẹ bá mi tún kinní yẹn sọ ewé tẹ ẹ sọ ẹ dákun ẹ bá mi tún sọ mú báírò àǹfààní ewé àti egbò òun ni bàbá fẹ́ ṣe kí òun ni bàbá fẹ́ sọ àǹfààní ewé òun ni bàbá fẹ́ sọ yìí o tó lè ṣe ìwòsàn fún àgọ́ ara wa ẹ dẹ̀ máa program yìí kẹ́ máa like ẹ máa share ẹ máa share ẹ̀ dára kẹ́ dẹ̀ máa hmm, lọ mo fẹ́ lọ níbi ìtọ́jú ọmọ kéékèèké. ìtọ́jú àwọn ọmọ kéékèèké. ẹ̀yin náà ní sí hmm, ni. a wà á lọ bí àkùkọ tó ti kú lẹ́yìn náà. Hmm, bẹ́ẹ̀ ni a kọ́kọ́ mú àwọn ọmọ kéékèèké ká tó lọ síbi àwọn àgbàlagbà ká sọ bá ń kó ni mo pa àwọn. Eh, àwọn tó wá yóò ní eh, ọ̀rọ̀ àwọn kéèké náà fẹsẹ̀ lónìí járe. <laughs> Eh, láyé àtijọ́. bẹ́ẹ̀ni. bá bàbá wa ṣe ń wu ọmọ yàtọ̀ sáyé ìsìn o. Hmm. láyé àtijọ́ àrùn kan bẹ tí wọ́n ń pè ní ọkà ọkà orí. ọkà orí. Hmm. ọkà kan bẹ ọkà anú ni ọkà tánná. Hmm. àwọn èèyàn ọmọ púpọ̀ mọ́ ní ìsìn ní ìsìn wàá rò pé oògùn ìbò rẹ̀ wà. láyé àtijọ́ tó bá ti yan kódà tó bá ti wà ní oyún tí aláboyún bá ti wà ní oyún ni wọ́n ti ṣe àgbo rẹ̀ fún. wọ́n ti ṣe àgbo rẹ̀ fún. kọ́ torí hmm. a máa yan ọmọ a máa pa ọmọ mi mo lọ pa àkọ́bí mi hmm. torí pé mi ò rówó kagbo rẹ̀ káì káì mi ò rówó tí n fi rorù ah, orù bàbá mi sì ti sàrí gbàgbà bàbá mi kúrò láyé mo tó ṣe fírídọ́ọ̀mù ó ti ti dàgbà dáadáa tẹ́gbọ́n àwọn àwọn ọ̀rẹ́ mi ti fún yàn lóyún hmm. ibi tí mo sin bàbá mi dé tó ṣàdúrà fún mi dé lọ́jọ́ tí mo ní bàbá mi jáde láyé tẹ́ bá ń sáré bá ti bá ní bàbá mi bó bàbá mi nìyẹn lórí bó kéré èèyàn ní ìsìn jẹ́ oúnjẹ táwọn bá papòdà kó láyé jọ ní jọ náà lọ jẹ́ o. ẹnìkan á sọ fún mi pé kò sí àwọn bàbá wa.

méjèèjì ni àwọn tá a fẹ́ fi hàn yín ilé ó lè ṣiṣẹ́ lórí ẹ̀. ló lè ṣiṣẹ́ lórí rẹ̀ ó lè ṣiṣẹ́ lórí ọ̀kà orí. Hmm. Ah, eh, ewé tá a fẹ́ mú yìí ewé ewé ọ̀pọ̀tọ́ ni wọ́n ń pè. ewé ọ̀pọ̀tọ́. Hmm. àwọn ìdíje hmm. ńlá o ọjà lórí ìyá ẹ̀ ni ewé ọ̀pọ̀tọ́. ewé ọ̀pọ̀tọ́. ó ṣiṣẹ́ fún ọkà orí ó iṣẹ́ fún ọkà orí. ó iṣẹ́ fún ọkà àtàná tí máa ń yan ọmọ. tó máa tẹ́ bá bí máa ní ìsìn gbàdé tó pé wọ́n fún ní ọjọ́ mẹ́ ó kọ́ níjọ́ mẹ́jọ yóò ti di kékeré padà ọmọ tán bí. bẹ́ẹ̀ ni tí ó máa dínkù. a máa pọ̀ ọmọ o. Hmm. Eh, ọmọ tèmi nígbà náà lọ́hùn èmi ò rówó ra òru fún ìkàgbó. mọ́ mi dẹ̀ ti ṣaláìsí. ẹ̀rẹ̀ lè fi pọ́ọ̀tì ṣe. Eh, ah, kò sí pọ́ọ̀tì mo ní pọ́ọ̀tì. Ah. bàbá ti ṣaláìsí. Ah. nígbà náà lọ́hùn mo ti kó ń lé mo ti lọ sóko. Hmm. so kò sí ẹnì kankan àfọlọ́hùn nítorí pé tá a bá ti wá gbéyàn wá ń gbà náà ní sẹ̀sẹ̀ wálé wá tọ́jú hmm. sẹ́nì kankan sẹ́rí mo mọ oògùn tí mo lè ṣe tí mo fi lè rówó ń gbà náà kò sówó tí ń fi ṣe. Hmm. ẹ mọ oògùn tẹ́ ẹ lè ṣe tẹ́ ẹ fi rówó ah. ṣùgbọ́n kò sówó tẹ́ ẹ fi ṣe. bàbá mi ò fara pamọ́ fún mi hmm. ọlọ́run ṣàánú mi púpọ̀ mo mọ ọṣẹ tí mo lè gún tọ́ ẹ pé ń lòwó ń gbà náà kò sówó tí ń yẹra ẹni ẹlòmíì náà lóògùn lọ́wọ́ nùwé ẹlòmíì náà lóògùn kò sówó tí ó fi Hmm. wàtí màá fẹ́ ṣe bíbọ̀ àṣírí tí wọ́n ní kọ́ lọ́mú one twenty thousand wàtí ó parí èròjà rẹ̀ tí ó parí rẹ̀ kó ti rówó. o tó lọ́rọ̀ tẹ sọ ìjọ kan tá a wá sọ́dọ̀ yín tá a fà kan wá tẹ́ ẹ rí ló ní kíní wo pé ṣùgbọ́n kò sí nǹkan